وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار على رسول الله وكما أقرأ إساءة الجفوع على محمد صلى الله عليه وآله وسلم إكاد كثير أدو يلوم بابا وصحابنا أتبوبو تنسيوان تلي لنا ẹ̀yìn ẹrúsìn ọlọ́run ní ibi òpamọ́ tẹ́lẹ̀kọ̀ kan wa gẹ́gẹ́ bí mùsùlùmí pé ní jùmọ̀ àtòmí ọ̀nà ní àjùmọ̀ àtòlà àríọ́ fi sáàrí ṣàbáàrì òun ni jímọ̀ ẹgbẹ̀rẹ̀ inú ṣàbáàdà ti ọdún yìí tẹ́ pé ìgbà tí a bá kí jùmọ́ àmì kọ́nà kó ṣe rọrùn fẹ́ kọ̀ọ̀kan wá inú Ramadan ọ̀nà ni àwà oṣù Ramadan ètò kò pàtàkì ilé oṣù alárùbárkà ní oṣù tí ọlọ́run bá tún bá náà pàálá tó pàlé ní látara àkọlé rẹ̀ onílẹ̀ tí ọlọ́run bá máa ń wá fàálà ó sọ alukur'an ìlú jẹ́ ìwúrò òfin wa ó sọ kalẹ̀ inú oṣù yìí látara àpọ́lé rẹ̀ onílẹ̀ tí ọlọ́run bá ìdíṣẹ́ alukur'an ó sọ kalẹ̀ inú oṣù yìí látara àpọ́lé rẹ̀ ní pé ní òwú abẹ́yẹ kan ọlọ́run ìpé ní láyé látún lọ́kọ́dé rẹ̀ rẹ̀ rẹ̀ rẹ̀ orúkẹ tí ó ní ọlá ju ẹgbẹ̀rún oṣù lọ inú oṣù yìí ni ọlọ́ọ̀bá fánà ọ̀tàrá ni ó gbé Ramadan orígun kẹrin ológun ẹ̀sìn wa ní gẹ́bà tó fúnra wá ń dọ̀wù nínú àwọn orígun tó gbé ìsìláàmù ìdání ni ó jẹ́ níbẹ̀ ìlàbímọ̀ bàbára ìjọsìn tí ó fẹ́ wọlé tọ̀wájú láti ìmọ̀ pàtàkì ẹ̀ èyàn rúfin ọlọ́run àwẹ̀ rọmọdọ́n tàbá ní àwẹ̀ kí ní jẹ́ àwẹ̀ gan àwọn lárọwá wọn a máa lo gbódùn asọ́wòm àbí àfìyà nínú èdè wọn kódà kí ìsìlámù ló dé wọn lọ́wọ́ ní asọ́wòm àbí àfìyà

فقولي إني نذرت للرحمن قوما obìnrin tó bímọ ìyẹn Mariam ó wá lè ráwọn èèyàn tó máa bí ẹgbogbo lọ tí wọ́n máa tó lọ́kọ́ tó sàgbèrè báyìí fàkúlí fọ́fún ẹgbẹ́ ní ìní nàbárùtù lè rọ̀ṣmánì sọ́wọ́n èmì lédè ogun ti sọ́wọ́n kọ́ra ló níbi kí ni fàlánìkò kálí mọ́ yẹ pé gbogbo ra bí wọ́n bí ọ̀rọ̀ sí sọ onídẹ́dẹ̀ kọta inú wóyè ètè náà nìyẹn tọ́lọ́ tó wá kí ọmọ ẹ̀kọ́kọ́ ti ṣe èyí tó agẹ́gẹ́ dà fún ara rẹ̀ àìpé nínú èdè bàbá ní sọ́ọ̀mù àbí àsọ́ọ̀mù ọ̀sẹ̀yà yóò jẹ́ kí èyàn bí nǹkan kò sí ṣùgbọ́n wà tẹ́ fi dé ẹ̀tọ́ agbélẹ̀ ní ọ̀nà tí gbogbo ọ̀nà tí a mọ̀ lẹ́yìn òun náà ni ìpá àwọn pẹ̀láwẹ̀ nínú ẹ̀sìn oní ni al-infaq alil akli wa shurb ìyẹ̀pẹ́ kẹ́yàn kóra rú bí jíjẹ múmu èyí gbàgbò ní jẹmú nímú wàsáìlú mufassirat àtàwọn nǹkan míì tó lè jáàyàn láàwẹ̀ wípé ìtàkùnra tó dábàá ń gbàwẹ̀ ojú jíjẹ múmu nìkan lọ èyí ní súnmọ́ obìnrin ogun kẹtẹ́ bá kọ́ra rú báyìí tí ẹ bá ṣe lámàdí gbáwẹ̀ ó wá nígbà ní tòló ìfàjẹ́ lásìkò ògbà tí alìfàjà rẹ̀ bá ti yọ nídàjí ìbàbá bẹ̀rẹ̀ àwẹ̀ ní ẹ ìlàágúrú mi sàmì bákanáà èyí máa bá lọ bẹ́ẹ̀ títí tó mú fi wọ̀ máa ní ìyàtí ní yàtí sàábùlẹ̀ lẹ́lá pẹ̀lá níyàn pé èsì ẹ̀sẹ̀ lọ́pọ̀ ẹgbẹ́ bá pẹ̀lú àwọn ẹ̀dẹ̀ ká máa jẹ ká máa mú ká máa fọmọ obìnrin àti gbogbo ohun tó lè já àwẹ̀ ẹni bájúwà bájú bájú àrí bá ti yọ àmọ́ bá lọ bẹ́ẹ̀ títí tí òun ó fi wọ̀ pẹ̀lá nìyẹn pàǹdà rẹ̀ tọ̀rẹ́ lómi ó lè mọ́ jẹ ó lè mọ́ mú eléyìí ó ní túmọ̀ ààwẹ̀ inú ààwẹ̀ tọ́lọ̀ wọn wá ní ká máa gbà ó pé lóríṣiríṣi nípa pé tọ́ràn ẹ̀yẹn ní àbíkẹ́ tọ́ràn ẹ̀yẹn àwọn kan wà tó yẹ pé ní ọ̀ràn ẹ̀yẹn ni wọ́n ọ̀ràn ẹ̀yẹn téèyàn ò bá dákò lọ́ràn ẹ̀yẹn ni pé téèyàn bá ṣe yóò gbà ládá téèyàn bá ṣe yóò jìyà

ọlọ́run sọ fún abẹ́ yá ayú alẹ́bíná ámánú kùtíbà aléìkúmọ̀ sí yá kama kùtíbà alẹ́bíná ní gọ́bìlíkún láàlákún tàtàkù ọlọ́run ní ìtẹ́ ìgbàgbọ́ ààwẹ̀ ààwẹ̀ tọ́lọ ń gbà lérò mẹ́ iná làwẹ̀ rọmọdán ẹrù ń gbàgbọ́ padà sọ́tọ́ wájú ní sáàrù rọmọdán àtẹ́lẹ̀ wọ́n ti dàbí tí ẹ bá jẹ́ mùsùlùmí tó ní làákàyè akẹ́nà tó ti bàlágà tí ó lálàáfíà ara tí ó rẹ̀ obìnrin tí ó tẹ̀lé ní ṣe haidọ̀ tí ó tẹ̀lé tó arẹ́jẹ nifas tí ó tẹ̀lé bá rẹ̀ kan ṣe tí ó lè yẹ kó gbáwẹ̀ mẹ́kẹ́yàn dá pé kó mọ́ tìráfù kó mọ́ jóbi tí ṣe haidọ̀ kó mọ́ ti nifas tí ó lóyún tí kò lè gbàwẹ̀ ìdí ò lè gba rẹ̀ pẹ̀lú olóyún náà olóyún tó yẹ pé situation rẹ̀ ò lè jẹ́ gbogbo àwẹ̀ àbí tọ́mọ lé pé tọ́mọ rẹ̀ jẹ́ gbogbo àwẹ̀ tí ẹ̀fẹ̀ yẹn ọ̀rọ̀ yẹn ní gbogbo àwẹ̀ tí ọmọ náà bá kàálẹ̀ yìí náà padà fọ́sàn tí wọ́n wà ní ẹgbẹ́ ni ọlọ́run ké lọ́rọ̀ yìí pé gbọ́dọ̀ ń fún ti bà tọ́lọ́sọ yẹ bábá ti lọ ní òṣèré àìkàn yẹn jẹsẹ̀ ọlọ́run ní kéé sẹ́yìn kan látàwẹ̀ lọ́rọ̀ yẹn fún káwọn kó tó bá alẹ́ lẹ́dínà ní kọ́bìlì ààwẹ̀ ọ̀ràn yẹn ni fọ́wọ́n tó ṣíwájú yìí náà ìgbà wọ́n ń gbá tí wọ́n tẹ́lú rọ̀mọ̀dán ní àbínú ṣàwárí ìgbà wọ́n gbága ọlọ́run sàlàyé ẹ̀fún jẹ́ ká mọ̀ pé àwọn lọ ní ìtúwà ṣùgbọ́n àwọn ẹni sábà bí ní ma ń fa òní tó mú kàfàárọ̀ ààwẹ̀ tí yẹn fi ń tán ìrìn ẹsẹ̀ tó dá ẹ̀tọ́ bá tán ẹsẹ̀ kẹsì yóò dá inú tí àwọn fi ń tán ẹsẹ̀ láàwẹ̀ nǹkan bí jùmọ̀ àwẹ́ ló o láwọn nǹkan tí ó ṣe tí ò bá wá lágbára àwọn nǹkan yẹn ni mẹ́ta nínú àwọn àwẹ̀ tó jọ́ràn yẹn ẹ̀tọ́ pààyàn tó tẹ̀sí méjì pààyàn wọ́n fún ọkọ̀ pààyàn ní yóò sa àwọn owó ẹ̀jẹ̀ nínú tí ó tó tẹ̀sí pé yóò tó gbá àwẹ̀ nínú àwẹ̀ àwẹ̀ tó jẹ́ àwẹ̀ ìtẹ́rẹ̀ ni àwọn ẹ̀ẹ́dẹ́dẹ́ ló mọ̀ jẹ́ fẹ́ ni ẹ bóò ní sábàbí ẹ̀fẹ́ rọ̀mọ̀dọ́nà yìí pẹ̀lú sábàbí pẹ̀lú ìyẹn dára jẹ́ kò tún dára ọlọ́run ti lọ́rọ̀ gbogbo wa ṣùgbọ́n ká fara bí ẹ̀mí sáré ẹ̀sẹ̀ kan kò ní sábàbí bẹ́ẹ̀ náà lẹni tó jẹ́ pé ní ọ̀sán àwẹ̀ ó ìyàwó rẹ̀ nínú àwọn nǹkan tó lè fi yọra rẹ̀ kó nú ẹ̀ṣẹ̀ tó kó níyẹn òun ẹni kí kí ó gbáwẹ̀ bákan náà tó jẹ́jẹ́ tó lérí síwájú ọlọ́run tó lè wọ ọlọ́run tó lérí síwájú rẹ̀ wàláì òun gbáwẹ̀ irú àwọn tí ẹ bá lérí báyẹn ó di dẹdẹ fún kódà wọn bá kú ẹgbọrọ kan kò ní gbàdékù sai mu ba ga annabi law kana ala ummiki a anti qadiyata a kai ko ya re ko o ba je yan be so ba tan olo ba tan annabi ni daynu llahi ahaqqu an yuqda ayi be ti tolo ke be ke ko ko san na we awe lórí gbogbo mùsùlùmí tí kòmù kọ̀díṣà bá ti pẹ́sí lára àwẹ̀ ìtanràn ẹ̀ṣẹ̀ kẹtẹ́yẹnlẹ̀ lórí ẹni sábà bí ìkà ẹbá tẹ̀lẹ̀ sí bákaná àwẹ̀ jẹ́jẹ́ ìlérí tó yẹ pé kèé sí lẹ́nà fún yẹ̀tù pé yẹ̀ ló labọ́ra rẹ̀ lọ́rùn pé wọ́n lọ́ mú lérí síwájú rẹ̀ àbẹ́ni tí wà nǹkan tó tẹ́lẹ̀ bá wà nǹkan ogun ẹ̀kẹ́ ní mọ́ ń sọ tí kan bá tẹ́lẹ̀ ọ́tọ́ jẹ́ kíjẹ́ tí ń wá tó bá jẹ́ kílé tí ń kọ́ ìgbìngbárí kọ́ ó jẹ́jẹ́ pé báwẹ̀ márùn-ún ọ̀báwẹ̀ àwẹ̀ ọ̀rẹ́ yẹn ló jùlọ rẹ̀ ọ̀tọ̀ ní kéyàn bá dẹ́ra ọ̀tọ̀ nípa ọ̀tọ̀ pé mo jẹ́jẹ́ ẹ̀kọ́ tó pé wà láàyè yẹn ó ti di wọ̀ lọ́rùn ẹ̀ àwọn àwẹ̀ Islam tó jẹ́ bí náfílà táwọn sí alìmọ̀tàhábùtà nífẹ̀ẹ́ gẹ́gẹ́ tí wọ́n pé bí ìjọ ti wá tẹ̀rí nínú Islam ara àwọn ọ̀rẹ́ yẹn bí irú ojú àtàwà àwọn ọ̀rẹ́ yẹn ìrún látàkì mara àwọn ọ̀nà yẹn àwọn àtúnlẹ̀ náà sílà bẹ́ẹ̀ náà náà ní bẹ́ẹ̀ ni hajj náà ní ẹni hajj àkọ́kọ́ tẹ́yẹ bá kọ́ ti lájí ọ̀nà yẹn gbogbo ìdí bá lọ lẹ́yìn náà sílà ní náà sílà sì ní ó lórí padàdá ibi tẹ́ta bá ń ṣe torí gbogbo ibi tí ẹ̀yẹ bá kù sí náà sílà ìlú náà owó ọmọ ọ̀nà yẹn bí ọ̀gọ̀dọ̀ ń sá sọ bí àwẹ̀ ìsanrẹ̀ àbí àwẹ̀ ìjẹ́jẹ́ bẹ́rẹ̀ la ní àwọn ààwẹ̀ tó jẹ́ pé afẹ́ tí è sọ́rọ̀ èèyàn àwọn bí bẹ̀rẹ̀ pé atúlẹ̀ lágbẹ̀júrí kéèkẹ́ ni mo fẹ́ gbáwẹ̀ lóòjọ́ kan kí àwọn ọjọ́ tàà ní gbáwẹ̀ ó kẹwò wàbọ̀ sí Wednesday wàbọ̀ sí Tuesday wàbọ̀ sí Wednesday àwẹ́wù ní gbà ó kẹwàá jọjọ́ jẹ́ àwọn ọjọ́ tàà ní dágbàwẹ̀ ní Friday kọmọ jẹjọ friday lásán bẹ́ẹ̀ bá jẹ́ friday tí mo fẹ́ mú mi mọ́ ó kẹwò mí gbà òfin tó burú bẹ́ẹ̀ àwọn kan wá wà àkọ́kọ́ yádùn ni wọ́n adè wọn nínú àwọn àwẹ̀ tá fẹ́ gẹba gẹ́rẹ́ rí fún ní ẹ̀ náà ni àwẹ̀ ọjọ́ monday àti sunday nínú àwọn àwẹ̀ tí a fẹ́ ní ẹ̀sìn ni tó yí sọ́rọ̀ ó ní ọjọ́ ìdíje ní ọjọ́ tán bí mi ti tọ́ọ̀sì ń kọ́ àdébì ní ah, ọjọ́ tọ́ọ̀sì náà máa ń gbé tẹ́ wa lọ sọ́mọ̀ mo ti fẹ́ kí àwẹ̀ wà lọ sọ́mọ̀ gbé nínú iṣẹ́ ìlọ sọ́mọ̀ tó fi lọ́ba ń gbé lọ. tàbí láwọn èrí pé ah, àtijọ́ méjèèjì ọ̀dà àti ẹ̀bá ń gbáwẹ̀ ní níbẹ̀. bákan náà mẹ́fà àwọn àwẹ̀ tá ni tó ní sọ́ràn yìí tánà bí sọ́nà hadith àbí ayúbà al-ansari radiyallahu ta'ala anhu anábi ni man sọ́mà ramadan thumma atba'ahu sitta min ash-shawwal kana ka siyami dahar anábi ni tó bá gba àwẹ̀ ramadan tó fi mẹ́fà nínú oṣù shawwal bí ẹni tó fi gbogbo ọjọ́ ayé lè gbàwẹ̀ ni bákan náà ọjọ́ nínú oṣù kí ní oṣù ojú ọ̀run nínú àwọn àrò tí àwọn èyí tọ́rọ ẹ̀yàn tí ẹ̀sẹ̀ tó fẹ́ rẹ̀ ẹ̀yẹn tí ọlọ́run àwọn àwẹ̀ta tó wá jẹ́ pé ààfẹ́ tún wá wà tó jẹ́ pé ìwọ̀ tó ní kéèyàn gbà

Ànábì ní sọ́wà àgbà lọ́la, ó ní àwọn ìgbà lọ́la ní mọ̀kànlẹ́ gbajúwà ìsìnkẹ̀lẹ́. Ànábì ní ápùtìrì lọ́jọ́ àwẹ̀ yìí. Àwẹ̀ tí sọ́rọ̀ ẹni nínú mẹ́rẹ̀ sábà kan tó wá ní ẹ̀ kò sí kẹ̀kẹ́ mẹ́ tó jẹ́ kẹ́kẹ́ ọjọ́ Friday, kọ́lọ mẹ́gbà rẹ̀. Àwẹ̀ ìdíbò kó gba ládá ẹ̀sẹ̀ ní ó tó gbà. Yẹ́lá dúró ara wa àtàmọ́ tó dúbọ́lé ẹ̀rán èyí dájúmọ̀ nìkan gbà wẹ̀ bákanáà ọjọ́ ọdún àwẹ̀ tẹ́yẹ tó gbẹ́kẹ̀lé lórí nìyẹn kí ẹgbà ẹ̀lójọ́ ọdún ìyẹn làátí wọ́n sọ mọ́ ẹ̀fẹ́ mọ́ ṣagiri tó bá náà rósù láláwọ̀ tí gbáǹtà wọn àwọn tó bá tẹ̀lé lórí lẹ́kọ́ bí ẹgẹgẹ lọ́jọ́ ọdún tí ẹwà lọ gbà rẹ̀ pé òtún ni pé yóò gbà rẹ̀ tó ni ó gbà bákan náà àwọn àwẹ̀ tó tún jẹ́ àwẹ̀ ìwọ̀ oní ọjọ́ ọdún lé àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó tẹ̀lé léyàn bá ti ní hajj tó lè gbà rẹ̀ pàmọ̀tí àyà àrùn ti ṣeré iná rẹ̀ tó gbé wọ̀n kálmà pé ìjọ tìyẹ̀ kọ́ ni ẹ̀kọ́ tó bá sọ pé ìrùn nípa pé ààrẹ tó gbà yẹn ọ̀nà onígbà ó lè ní àtẹ́yìn ní ẹ̀ńgbà lọ́wọ́ yẹn kò wọ́n kó lẹ́kọ̀ọ́ yọ̀ kẹlẹ́ kí ààrẹ mọ́lẹ̀ bó ṣe wù bákan náà kéèyàn mọ́ gbà ààrẹ gbélé lọ pé ààrẹ kan wù mí gbà ọmọ ní ìyẹn ní òní tí ò dáa torí inú àwọn àwẹ̀ tá a fẹ́ fáwọn kéèyàn bá tẹ̀fẹ́ gbàwẹ̀ fún gbàwẹ̀ dáwó ó gba àjọ kan kó bírèkì jọ kan ṣùgbọ́n kéèyàn máa sí pé àwẹ̀ kan wù ń gbà tó kàn máa gbà lọ rẹ́rẹ́ ilé inú àwọn àwẹ̀ tó jẹ́ èèwọ̀ ni èèyàn rí sí ọlọ́run bá àwẹ̀ táwa ń sọ̀rọ̀ rẹ̀ fún wa yìí bàbá mọ̀ pé ìjọsìn ni ìkẹ́kẹ́ ló gbọ́dọ̀ kọ́kọ́ ní a bá pè níjọ ó láwọn ṣíkàmù fi gbèkalẹ̀ wà mọ̀ sọ́ lérù àtàwọn àǹfààní dìníyàwó ti ní àwọn ìyà àwọn àǹfààní báyé wà mẹ́ àwọn àǹfààní sọ̀rún wà mẹ́ mùsùlùmí tó bá jùlọ rẹ̀ lẹ́kọ́lọ̀ ní mọ́mọ̀ yìí pé tọ́lọ́ bá tún ní àti kẹ́kẹ́ kúrà kọ mọ́mọ̀ èdè tó fi mọ̀ pé àǹfààní wà mẹ́ ìgbẹ́ tí ó bá ti ju wọ́lẹ̀ fọ́lọ́ yóò máa fẹ́ ṣẹ̀ ẹ̀kẹ́ yẹn tó ìkọ́lọ̀ fi ní àmọ́ ní irúgbẹ̀ ètò tó wá mú rẹ̀ tún sẹ́gbẹ́ ń pé rí ọlọ́ nìyẹn tẹ́ ìbá múra tó padà pa ní sílẹ̀ nígbèkùn ní padà ṣe ń kẹ́yẹ ogun wọn mùsùlùmí àǹfààní yẹn hàn sí ẹkùn yẹn ẹ tó bá ní ọ̀pọ̀lọ́ ń sọ pé ká ṣe nǹkan o mọ̀ pé nǹkan yẹn dání tó bá jẹ́ mùsùlùmí gidi àǹfààní yẹn ti kọ̀ọ̀nà tí ẹ̀kọ́ bá ní nǹkan yóò dá o mọ́tò pé ẹ̀mí ò ní tó burú ń bẹ̀ ìwọ báwo ọlọ́ńsọ̀rọ̀ ìwọ ń sọ̀rọ̀ nínú àwọn òfin tán gbélẹ̀ láyé jẹ́ lè mílẹ̀ orí tó burú tó lẹ́yìn àwọn èèyàn bí ẹni mọ́mú kò dá nìyẹn ìṣesí mùsùlùmí yóò wọ́n jẹ́ pé ń tó jura rẹ̀ ẹlẹ́ fọ́lọ̀ pátápátá nìyẹn sọ́nà ọ̀dá tún ní nǹkan ìdá báwọn ọlọ́run fi ránà wípé tó dá ní ká máa ṣe kódà kọ ọmọ máa ń fà ní tó wà bẹ̀ sọ́nà ní nǹkan yóò dá kódà pé lẹ́gbọ́n lójú tiẹ̀ wọ́n tó kò sí tó rọ́ǹjì mẹ́ sọ́nà ọ̀sá ti ní òdá sánà ti ní òdá ìgbà pé tí ó dá nínú àwọn nǹkan tó wá dá tẹ ká mú tó ní ká máa gbà rẹ̀ àǹfààní kan bẹ̀ kan àǹfààní tayé àǹfààní tọ̀rún wa bẹ́ẹ̀ àǹfààní ọlọ́dọọdún wọ́n àmì ká máa ń gbàwẹ̀ àǹfààní àwùjọ wà lẹ́ nínú alhadith al amíbà muhammad sallallahu alaihi wa alihi wa sallam ó ní ọlọ́ ní asọ́mùlí èmi mo láwẹ́ wà á náà jìbì ilẹ̀ sì lè máa sàn ilẹ̀ sàn èmi mo láwẹ́ èmi lè máa sàn ilẹ̀ ni gbogbo sí ẹjọ́ tó láàrín gbogbo náà ṣùgbọ́n ọlọ́rẹ̀ tó wá sọ pàwẹ̀ ní àná tó kárí bá mọ́ fún orí ṣàwẹ́ ó ààrùn ẹ̀jẹ́ bá ń gbà ládàrí ó mọ̀ fún ọdọ̀ ọmọ bàṣùfánà wà sàárá bákanẹ̀ àmìrà bàṣọ́lá ó jẹ́ kó yá pé ní àtọ́wú àṣìyàmù jùnà àwẹ̀tẹ́rí jùnà ni jùnà ni fẹ́ẹ̀sì tẹ́yẹ fi díra rẹ̀ níbi aburú tó lè tẹ̀lẹ̀ sí ọ̀gbẹ́ngbà tó wọ́n náà kọ́lé ọtí fẹ́ẹ̀sì àbí láti dìfẹ́ǹdì ara rẹ̀ níbi a Pende jumla láwẹ̀ tí ma ń kọ ní ẹ̀rí ti kéèyàn wọ̀ná tí ẹ bá ń gbáwẹ̀ ojú ìsọ ni tí ẹ fi sọ rẹ̀ ni ibù kan púpàtà tí ó ẹgbẹ́ jùmọ́tò yà ní ìdí náà nìkan ní aburú ayé nìkan tí ẹ bá ń gbáwẹ̀ ọlọ́mọ lọ sábàbí láti fi ma kọ níyàn bí aburú bákan náà ànábì Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ pé yà pé ní àwẹ̀ ìtọ́lọ̀ máa fi pa ẹ̀ṣẹ̀ ẹ̀yìn rẹ̀ anábi ni as-salawatul khams ìrun wákàtí mara àrùn sáńkí wàlìjúmọ̀ àtò ìlàlìjúmọ̀ á ìrun júmọ̀ sáńkí ìyẹn pé ìrun júmọ̀ ọ̀sẹ̀ kẹsìtì kejì wà Ramadan ila Ramadan Ramadan ọdún kan ti dọ́dún kejì mukaffiratun lima bainahun a máa pa ẹ̀ṣẹ̀ tó wà láàrin ọdún kan sọ́dún mi rẹ̀ ìràjú tó lè bá tẹ̀lé kàbáyé tí ẹ̀ bá jẹ́ ti sàmọ́sáfẹ́fẹ́ ńlá tí ó ma lọ́lẹ́sẹ̀ ńlá tí ó pààyàn tí ó ma jalè tí ó ma jíyàn gbé bákanáà tí ó ta tẹ́tẹ́ tí ó ti sìnà pọ̀tà àwọn ẹ̀sẹ̀ bí tẹ́yẹ̀ lè máa rọ́ọ̀lù tẹ́yìn ò ní mọ̀ nínú àwọn ìkàtọ́lọ̀ mọ́ ń lò sábàdá tó mọ̀ parí láàrín bàbá ti ní àǹfà ẹ̀sẹ̀ yìí rẹ̀ ọmọ pé ilé ẹni yẹn lọ́dọ̀ ọlọ́run ẹni ni tó bá sàdúrà yóò gbà ọlọ́run fi lọ́kàn balẹ̀ torí kéèké ẹni ìdọ̀tí nítorí àwọn fi anáàmọ́ ń lo àwọn tí nìkan flọ́ṣà àtàwọn yóò fọ ara mọ́ àbí tara ní ẹ títí ká lè ní ṣùgbọ́n táwọn jẹ́ flọ́ṣà wa lọ́dọ̀ ọlọ́run tí ó mọ̀ fọ̀ wá mọ́ nínú ẹ̀ ní ká mọ̀ gbà wẹ́wà bá ti ń gbà tó jọ́ ọ̀rọ̀ èèyàn tàbọ̀ fún alẹ́kan àwọn àwọn èyí tó jẹ́ àwọn ẹ̀nàwà pílẹ̀ ẹ̀dẹ́ máa ń gbà lẹ́kọ̀ọ́kẹ́ ńgbà tó lọ bá fún lókun ara inú tí ó mọ̀ ọmọ wájú ọlọ́run yóò àdẹni mímọ́ tó fábúrúkà abẹ́tẹ̀lẹ̀ tí ọlọ́run lo àwẹ̀ yẹn sábàbí láti sọ̀tún bákan náà fi ní lọ́kàn balẹ̀ anábà muhammad sallallahu alaihi wa sallam ó ti sọ fún wa nínú hadithi kan ó ní la khuluqu fami sa'im fẹ́ẹ̀rí ìtó wà lẹ́nu aláwẹ̀ ní òórùn tó wà lẹ́nu rẹ̀ òórùn tó wà lẹ́nu aláwẹ̀ anábì ní atyabu inda Allahi ó dájú ká ló pẹ̀ fún àlùmísì lọ òórùn tó wà lẹ́nu aláwẹ̀ ìmọ̀ kìí ti pé tí ẹ bá ń gbé ń yàtọ̀ torí ẹlòmí bá dé yóò ní òórùn lè pápọ̀ nítorí àdìsí àwọn ẹnu yóò lọ ọdún lè pápọ̀ gẹ̀ nínú ẹ̀ fáwẹ̀ tá a bá níbẹ̀ ò mú yìí ń sọ tó ń tí òun ẹnu ẹ̀dùn lọ́dọ̀ ọlọ́run tó bá tó rẹni ẹ̀sàdúrà kìlẹ̀ mọ́ tí ó ṣẹlẹ̀ ọlọ́gbàdúrà rẹ̀ àdídìpọ̀ àti ayàkọ̀ọ́lá tó ń sọ̀rọ̀ pa ọlá tó mẹ́fún àwẹ̀ bákanáà anábà mọ́ṣọ́rọ̀ sọ́lá ó ní iná fìlìjánà báàbá ìkọlù láwùrọ̀ yánu ó wà nínú àlùjẹ́nà ilẹ̀ kùkà ẹ́ntráàtì kẹtàbẹ̀rọ̀ yánu ẹ̀sìlẹ̀kùn àlùjẹ́nà náà pọ̀ ó wà náà àdíjì kẹta náà bí ní obìnrin tó bá tẹ̀lé ọkọ rẹ̀ sílẹ̀ àjòyìn tí wọ́n ti gbogbo lẹ̀ múlẹ̀ bóyá wọ́n tó bá wù ẹ́ láti gbà jẹ́nà ó fi hàn pé hàn lẹ̀ fún wọn entrance tó wà lù jẹ́nà pọ̀ ṣùgbọ́n àwọn lápọ́wá wà fúnra wọn ẹmọ̀ láyé náà ń gbà yín bàbá fẹ́ wọbì kan táwọn èèyàn ló bá ọbẹ̀ ìdí táwọn ó gbà ọbẹ̀ ó lè yàtọ̀ sí wa wọ́n ní ẹ̀ẹ̀lẹ̀ kan wà àwọn géètì kan wà entrance kan wà fẹ́ẹ́ kí à ní sọ́sọ́rọ̀ yàn kò tẹ́ni tí ó gbàdọ̀ wà lù jẹ́nà ilá tọ́ ìhún àyàfà wọn gbàwẹ̀ gbàwẹ̀ yóò bọ́ ajẹ́ ọ̀nà fún wọn àmìsàn olùgbàwẹ̀ bá gbàwẹ̀ sán wọ́n ti bẹ̀ pálí tó fẹ́ ní ká gbàwẹ̀ ìtí ó dáa gani tó sì ní tó ní ládá púpọ̀ èèyàn ló ti ọlọ́run nínú àǹfààní mi tó ti á fi pàtàkì tọ́lọ́run tí ọlọ́run ilà alákún sàtàkùn àwẹ̀ ní ó jẹ́ kẹ́ páyà kẹ́ jẹ́ ní páyà àwẹ̀ ní wọ́n jẹ́ kẹ́ yẹn páyà ọlọ́run

ara ẹni tẹ́jọsìn káàtà dágún láti kọ́kàn ní láti mọ́ àìsẹjọsìn tẹ́yẹ dágún láti jọsìn kó mọ́ yà sí ara àìmọ́ ọkàn ní tọ́kàn bá mọ́ ó yẹ kó mọ̀ pé ó yẹ kó ń tẹ̀rí bá fọ́nà tó dá ẹ̀yẹn rúṣẹ́ ọlọ́run bá àwọn àǹfààní tó wà ní kí agbáwẹ̀ tó pọ̀ ní ti ààlè sọ̀tán ẹ̀wà ní àwẹ̀ Ramadan ta lórí nǹkan nínú eléyàwó gbogbo ayé ìgbẹ̀fẹ́ tó sẹ́ràn oníkẹ́ ní wọ́n dá rẹ̀ jẹ́ ìgbà kọlùfẹ́ tó jẹ́jẹ́ oníkẹ́ tó mọ̀gbá tẹ́lẹ̀ pọ̀tílé àwẹ́ gbogbo ayé kìí sáwẹ̀ ilẹ̀ Yorùbá kìí sáwẹ̀ ilẹ̀ Haúsá kìí sáwẹ̀ ilẹ̀ Ìgbò kò sáwẹ̀ ilẹ̀ pápá kò sáwẹ̀ Nàìjíríà kìí ti Kamẹrù kìí bá kódà ibi tí ìsìláàmù òsì ààrẹ wà fáwọn ẹ̀nà ẹ̀kẹta torípé ọlọ́run ṣe ló fún gbogbo ayé pátápátá ìlàbà pé ọmọdán tó ń bọ̀ tí tó fẹ́ bá gbogbo ayé lálejò èèyàn ló ṣe ọlọ́run abánikágbà rẹ̀ ọmọdán oní ẹ̀kọ́ bóòlù Muhammad sallallahu alaihi wa sallam ọ̀sán bá ti bẹ̀rẹ̀ àwẹ̀ fún wa wà á fún bírú lè rò yàtọ̀ tẹ bá ti rósùn ní kẹgbà rẹ o bákan náà tẹ ẹ bá rósùn ní kẹparí àwẹ̀ náà fàyíngúnmọ̀ àlékùn tó bá wá pamọ́ sí anẹ́bì ní fàákìmìlò ìjọba ṣàbán fàlàfínà ni ẹnu ẹnìkan ò ìsẹ́yìn lè sọ ni pé nígbàtá àmọ́jọ́ tó só lè àrùn gbogbo àtẹ́ntì náà yẹn ni tí ó bá lé ọlọ́run àníbi káfíjọ́ kẹ́kọ́ gbé tàbí àmọ́ èyí tí ó jẹ́ tó bá kakulétẹ̀ láti fún tó bá jẹ́ 29 o àbẹ̀rẹ̀ ìjọba tó bá jẹ́ 30 o ìjọba ìlà àbẹ̀rẹ̀ bí mùsùlùmí gidi ní ṣe tó gbé bóbẹ̀ yìí tó padà ìfẹ́ ti gbé lẹ̀ fún wa nìyẹn àìgbẹ́ta náà mọ̀ retí rè wọ́n á ní ká wá oṣù tó bá di twenty nine ló ń kàtà ń kà lọ yìí kí tẹ bí ọjọ́ tíìzì ní twenty nine oúnjẹ lálẹ́ ẹ̀nà wà wá oṣù ẹlòmíràn ni wọ́n lè rí yóò bá bójọ́ lẹ̀ tó bá padà á rí ń kọ́ tí wò bá rí ọmọ ìfẹ́ lómi ò lè rí tó bá rí lù rẹ̀ ọmọ ìfẹ́ lè rí bómi ayé pé bá bá rí jọ láàmà ní wẹ́ẹ̀dẹ̀ láàrin bẹ̀rẹ̀ bá bá rí àwọn aka wẹ́ẹ̀dẹ̀ yẹn ní ọ̀dìtálì gẹ́gbà náà lè dáadé a máa pẹ̀jọ́ ẹni yá mọ̀ ṣáàkì bàbá wá rí ẹ̀hẹ́n yóò abẹ́rẹ̀ ní sọ́ọ̀dẹ̀ ajẹ́pẹ́ tí ó bá máa tọjú àwẹ̀ láti sin méjèèjì tó máa sọ kalẹ̀ pé bàbá rí pẹ́ntì náà yóò bàbá ló jẹ tọ́ọ̀dẹ̀ torí kò ojú ọ̀run àlélẹ̀ bí táyé pé january mọ̀rọ̀ jẹ́ bá ìgbé tọ́lọ̀ bá fẹ́ kó jẹ́ kò sí wípé ní ẹ̀yìn ẹ̀mọ̀ rọ̀mọdọ́ yóò jẹ́ 29 lọ́dún kan yóò lọ́dún rí láti pé àpáti lè tẹ̀lera wọn gbàmì 29 tẹ̀lera wọn láwọn ọdún méjì tẹ̀lera wọn bó ṣe wù ọlọ́run ẹni tí wà mọ́ tọ́rọ ó ṣe kọ́nà ti calculate ẹ̀ tóun calculation ẹ̀ ní kò lè rọrùn kódà mọ́ bá mẹ́rin yóò yí ní wọ́n lérí torí pé calculation sọ fún un pé wọ́n lérí yẹmọ́ sọ́rọ̀ ni calculation ẹ̀ wọ́n ilẹ̀ ẹ̀ sí pinlẹ̀ mọ́ náà ṣe calculate ẹ̀ àrùn òbí wẹ́dà tó ṣe àbí ẹni tó fún wa rí bẹ́ẹ̀ dẹ̀ bá ṣe calculate báwo tó wà lórí netflix náà lómi ẹnìkan fọ́ tẹ̀tẹ́lẹ̀ kàgbé ìta ìlú kẹba iye báyìí ìjọba ìnẹ́ni kò lè yọ èyí ló lè yọ pé kálukú lè wọ́n takọ̀ra wọn yìí tí ẹ bá tẹ̀ akákúlẹ̀ tẹ̀gbà rẹ̀ jẹun gbìyànjú ayé ilẹ̀ yọ̀tọ̀ ìgbìyànjú tẹ̀mí gbáre o bóyọ lè rí bẹ́ẹ̀ olè mọ́lẹ̀ yorùbá àwọn òní bó ti gbọdọ̀ rí nìyẹn bábá ti ní àlú kákúlẹ̀ṣẹ́ wọn ní àlú tẹkinọ́lọ́jì jẹmọ́ ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ tó rùn létí ni àwọn táwọn wó pẹ̀lú Saudi Arabia kódà Nàìjíríà bí àwọn sáyẹ́ǹsì kọmìtì ẹ̀rẹ́dẹ̀ sí ti tẹkinọ́lọ́jì láti dojú bá ti ta àwọn iṣẹ́ tọ́lọ̀ tó fún àti òsì tẹ́lẹ̀ ẹja ti wò bọ̀ tí tó bẹ́ẹ̀ fi rílẹ̀ lẹ́rìí pé a máa gbọ̀dọ̀ rí ṣùgbọ́n wọn ní calculator láti yọ rí so a gbọdọ̀ tẹ̀ láwọn ẹ̀yẹn irú ẹ̀tọ́ wà nílẹ̀ Yorùbá tó ti sọ lẹ̀ báyìí pé ẹfẹ́ ẹ̀kọ́ ìjọba yìí mùsùlùmí fẹ́ tẹ̀ ilẹ̀ ṣe rí rẹ̀ agbọ́dọ̀ tẹ̀lé ń tẹ̀lé bàbá wá rí ìwọ lọ́rí ní àbí wọn náà kọ́ bàbá bèèrè inú òfin ni pé a ló lórí mùsùlùmí ìdìbà àfáàkàn tán máa lé kí ó rẹ̀ ètò pé máa mú lẹ Yorùbá àbí máa mú lẹ kíníkan àti ilẹ̀ sápà àti ẹgbẹ́ anákọ̀ọ́ra àjẹjọba ẹ̀wọ̀n a ló tó fi sí àwùjọ wa lẹ́yẹ ní Nàìjíríà wa mìíràn òní ò gbogbo ó fi wá ṣọ̀kan ìṣọ̀kan yìí iti rèé tí ń wà láàrin wa táwọn olómi lóbọ̀ ṣùgbọ́n láàrin bí ìwò òjú léèmí òjú ẹ ẹlẹ́yàmẹ́yà àwọn onígbà àwọn nǹkan tó ń dìje ìpé rárá àwọn anẹ́ ti wa wa yìí tó jẹ́ tó lórí ní káwà lóòtí ọlọ́díá ayẹ́lẹ́dé na ámànù àti ìrùlọ́hawa àti ìrùrọ̀tún wà wúlè amúrìmínkù ẹmùmí ní òdodo ẹ̀tẹ̀ lọ́lọ́n ẹ̀tẹ̀ lójíṣẹ́ rẹ̀ ẹwà tẹ̀ láwọn aláṣẹ nínú yàmá mo jẹ́ mọ́mù bí kan bí i mo ti jẹ́ láfẹ́ o mo jẹ́ mo dírù lé kí o kan fún ìgbé tí mo bá sọ kódà kó ṣe rí dékì ìtẹ́rì ní kí wọ́n tẹ̀lé wọ́n ti tẹ̀lé ṣùgbọ́n tí ìsàlábẹ̀ tó lóun ráìtì ta ló ní àtẹ̀lé wọ́n ìyẹn lágbọ́nà mọ́ eré tí ìbẹ̀rẹ̀ oṣù látẹnu oṣù lè sọ́ọ̀tún ara mùsùlùmí tí ó kéde ẹ̀ ìyẹn ló jẹ́ ọ̀fíṣíàl tẹ́bá kò lúkọ̀ kan bó ṣe wà náà nìyẹn jẹ́ pé nìkan dá nílùú Saudi nílùú Sudan nílùú Egypt ẹ́ ní Kuwait ní kó wá ní ìtàwọn òjò bá gbélẹ̀ lórí kójọba ìlàsọdún àbílà àmàwẹ̀ kó wá ní tòun dọ̀la àbọ́sọdún tán kó wá kẹ́yìn ọ̀nà tó dáyẹ láwùjọ yẹn náà àwùjọ tí mo kálẹ̀ ó ju ẹgbẹ́ àwọn ó jẹ́wọ́ olúrọ ní ó jíyàn gbé lọ lọ́rọ̀ tó dá ibi tó bá gbé ọ̀tọ́lá tó kò sí ẹrí ayé gba kálukú kó mọ̀ ẹ̀ṣẹ́ tó bá wù ṣọlágbọ́dọ̀ wo tí àwọn aláṣẹ wa bá sọ tó bá lọ́wọ́ adéró alẹ́jọ́ bá rẹ̀ aló máa rí pé olùtọ́nù kódà nílùú àyíyàn yóò ní pé ọ́nà àdẹ́dẹ̀ àrẹ́dọ̀ ẹja kápámú ọ̀gẹ́dẹ̀ wọn lọ́gbọ́n jẹ́ ọmọ ẹ̀tì bìlí ìfáwẹ̀ jẹ́gẹ́ ní ó ti bẹ̀rẹ̀ ní ó dẹ́gbà bàbá gbà nẹ́tíwẹ́ntì tán kò bá yẹ kó ti wá léèkì àlẹ́ abámúkímọ́ dẹ́lẹ̀ tàràrí èdègẹ́ ní ètò dẹ́dẹ́ ọ̀lẹ́dà ti fún ara rẹ̀ kódà báwẹ̀ bá dé gan òjò tó báwẹ̀ kó jẹ lọ sí lé kìlẹ̀lẹ́rú torí pé ní ìsàn mí nẹ̀nìké àwá ní kásábá ábámú àkọ́kọ́ nìrè ìtí ń pàwọn àfáà mí nẹ̀nìké owó tẹ́rì ń jọun torí pé yóò yàtọ̀ gbogbo abínúdé sí sọ́nà kẹgbẹ́ ìgbàtàmùsẹ́gbọ́pẹ́ ti rótù ní jẹmọ́ àwàta jẹ́ ọmọlẹ́yìn là ń sọ fún kábẹ̀jẹ́ kánà kan lọ àǹfààní tí wọ́n kọmọ̀ fi kọ̀ntúrẹ́sì tí wà lọ́nà tí ó dá kọ́nà bàbá náà wà tààlà pẹ̀ṣà mẹ́rin kọ̀ọ̀kan wa الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين إن rúfin الله àwẹ̀ gbígbà gẹba ìsọ fúnra wa jọsùn tọ́lọ́run nífẹ̀ẹ́ sí pàápàá jùlọ àwẹ̀ Ramadan tó jẹ́ àwẹ̀ ọ̀ranyàn ọlọ́ni àyàmà màdùdá ọjọ́ tó níye ní ọmọ iṣẹ́ ìdámí nǹkan ṣàárọ̀ fàlìyàn tó mọ̀ ẹni tó bá ní bábá tó yóò tù kó yá gbà rẹ̀ ọmọ kánà ní nǹkan mọ̀rí dọ́nà wà láfáfarín fàídà min àyàmìn ọkàrà ẹni tó bá wà lórí ìrìn àjò ìrìn àjò tí ò jẹ́ púpáwẹ̀ bóyá àgbájọ́ mi ìrìn àjò wo lọ́lọ́run sọ ọlọ́run túlẹ̀ sábátà tó pé ìrìn àjò tí èèyàn ò bá lè gbàwẹ̀ ń bẹ̀ bóyá àwẹ̀ ò ní lára kò lè mọ́ gbàwẹ̀ àbí àwẹ̀ ò tiẹ̀ ní lára kò wú gbà àfẹ́gbẹ́gbó afẹ́fẹ́ làkámọ́ ní kò ẹ̀tọ́ lọ láti ní fàgbójá ní ó lè lo pléènì láàrin wánà ọlẹ́ débẹ̀ tó bá ní oh, ọlọ́run fún mi ń yọ̀ǹda onírìn àjò yìí ní olè mọ́gbà rẹ̀ àyíwọ́ ma sọ lè ní pé kò sí lórin àjò ẹmọ́ ọlọ́run sọ yóò fún wa o because ká tó lè ní nẹ́skù láńpẹ́lú gẹ́gẹ́ òfin yìí kò sí mọ́ ẹni tí ò gbófin lè ò lè yọ kúrò dápẹ́ nẹ́skù ó sọ yóò sọ ẹ̀rí mi tó wá párẹ́ pé ẹ̀rí yìí ò sí túnra tá àti rí ẹ̀rí yẹn sí wà bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ sí ìrìn àjò tó bá wò ó lè gbà ó bá wò lè mọ́ gbà wọ́n tí ò bá gbà yóò mọ̀ pé fàídà tó ń mi ní àyíyá mi ní ọkà ọ̀pọ̀lọ̀ bá ń kọ́ gbà mí ṣùgbọ́n ní ṣùgbọ́n tó bá yẹ pé ní ìrìn àjò yẹn ti wá kó nira bá tí ò lè kọntínú ẹni yìí ò bá wùkọ́ mọ́ ẹ̀ẹ́dẹ́n ọ̀pọ̀lọ̀ ẹnìkan tó ti fẹ́ǹtì táwọn yẹn gbàtọ́gbò tí tó rú mú anẹ́bí kí ní sọ anẹ́bí asọ́bánì pé sọ ìmú gbàwẹ̀ ni anẹ́bí alẹ́sàmínà dír àbùsíyàmù ìsàfàrù Ah, irú rìn àjò bá wà yìí kò tọ́ kéèyàn gbà rẹ̀ mẹ́ ẹnìjọ́ gan anẹ́bí gan ògbà tó rán sọ́bà ní sọ́bà ní àjọ báyìí tó bá wú àwọn ẹlòmí ògbà ẹlòmí ògbà yìí tí ò bá ní wọn láàmú ṣùgbọ́n léyìí láti nínú wọn gbà tí ò sáyé pléènì ayé dẹ́fà tí ẹbá wà ní ẹlárúbá lásìkò oorun wọn yóò mọ̀ pé ìkẹsẹ̀wò anígbà náà ó fẹ́ pàdà rẹ lélé yìí irú ní àjò ilé ìta rìn lásìkò ọgbẹ̀lẹ̀ kò yẹ kọ́ gbélé yìí àìpé ìjọba fẹ́ nira bẹ́ẹ̀ tí ò nira ńkọ́ ìyẹn ṣírí kò sí tí ọba àwọn àfáà ìsìn wọn pamara lọ pé ẹ tó fẹ́ sí ìrìnàjò tí kò gbà ní ó jẹ àjàdùkú mọ́gbà kódà bí ò bá ní lára àmì ò ní ọlọ́run ti bùn ọlọ́run ti kọ́ dápọ̀ fún ni kó mẹ́gbà ló dára mí ni ah gbogbo èèyàn ń gbàwẹ̀ wọ́n àìpé òun ah, wọ́n àìmọ́ jẹun láàrin wọn kó kú gbàlúdà ọmọ ń fàmọ́ làwọn lọ ṣùgbọ́n bá ẹkún mú nira wá ẹnu gbogbo àwọn àfẹ́sìn kókó tó nílà obìnrin tí ń ṣe haidọ̀ tó ṣe lè fa ẹ̀jẹ̀ bímọ àbí ẹ̀jẹ̀ ah, nǹkan oṣù òun náà nípa àwẹ̀ àtàwọn ilé ẹ̀bẹ̀ lọ ọmọ èké kọ́ omi kí ẹni ká fi kọ́ wọn ẹ̀fàlẹ̀ tí ó gbẹ́ àwẹ̀dọ́rẹ̀ lóye ó tẹ́ tó bá bàlágà ṣùgbọ́n ká fi kọ́ wọn láti kékeré wọ́n lọ nífẹ̀ẹ́ ọmọ rẹ kọ́mọ ẹmọ jọ sáwẹ̀ o torí pé tó bá lọ mọ́ lára ìgbà tí bàlágà bá wá dé tán kò ní lè gbà tí wọ́n ni bàbá àwọn òfin kọ́ wọn ni wọ́n lò kọ́ fẹ́ràn rẹ̀ ni yíò débi ìfẹ́ o tẹ́ẹ̀rí tó bá ti di nǹkan bádà ẹmọ́ làbẹ́ràn ọmọ akóhùnmọ̀ ìṣèbádà kódà ó yẹ ká tó máa fún wọn ní ẹ́sà owó rọ́bà àti ìlú tó gbé ló kọlẹ̀ bàgbà lọ́la ní ṣùgbọ́n òkè ọmọ olówó gbà kan bí ọmọ tí wọn ní gbà wọn yóò ní wàhálà ti pọ̀jù bàbá ó ní wàhálà ti pọ̀jù kó mẹ́gbà tó bá lọ dàgbà lórí bẹ́ẹ̀ lọ́sọ́ bá ti rí pára ní wọ́n àwọn àwọn nǹkan ìṣeré tọ́fùmọ̀ ìṣeré sẹ́ni fi màlá sí títí ìdí òkè ṣù àwọn ẹni síwájú wọn náà fara bá ti tilé ìyàn ọmọ tí wọ́n yìí márùn ká láàkì ọmọ lẹ́ni ẹlòmíràn ní ìjọpọmọ rẹ̀ kó kírun ó láàkì ọmọ náà ni ẹ ìjọpọmọ rẹ̀ kó gbàwẹ̀ ó láàkì ọmọ ni ẹ tó bá wá padà dàgbà bẹ́ẹ̀ tí ò bá mọ lálẹ́ mọ́ lọ́wọ́ mùsùlùmí lọ́sàn àwẹ̀ tí ó mọ àwọn bàbá náà ní àti kékeré mùsùlùmí tí máa ń kọ́mọ rẹ̀ lẹ́sìn lọ́jọ́ lágbà o ẹlòmí ò fẹ́ kọ́mọ rẹ̀ ara lé wọn àbáwọn ọ̀rẹ́ rẹ̀ náà máa tó ṣe lọ́nà tí ah, ẹni tí àwọn tó wà lórí ìbàjẹ́ gan ẹni ẹni tó lọ bí kí ni eléegun àbí àwọn tó mọ́ kó ẹgbàdá ní sí náà jẹ́ ẹ máa rọmọ ọdún mẹ́fà ní ọmọdún méje wáyé ìdílé tó jáde olóòkè gbada nínú òrùn ń ṣe ikú káàkiri nìyẹn ẹ̀rẹ́ ní mọ́kàn láti kékeré àbáwọn tẹ́ wọ bàtà fọ́tẹ̀ ní àwọn ọmọ yóò ti gbò tó bá fi lé wọ wáìtì yẹn o ọmọ ọmọ ọdún mẹ́fà náà kí ló lóde yóò mọ bẹ̀tẹ̀ nílẹ̀ ní kódà kẹ́tẹ̀ ẹ̀rẹ́ mọ́tì gbò kóòrùn mọ́ sálẹ́tẹ̀ kò ní wọ ìyá gírèsì ọmọ yìí ti kéré kéré ẹ̀jẹ̀ kó dàgbà kékeré ẹni ti mọ́ mú lọ àmùsùn wá rò pa lẹ́bí rọmọ mí náà ẹwọ́n náà fà sáàjú àdìbáríkà fún tí ó bá ti sí àdìbáríkà ń kọ́ kákèèsí ọmọ wa náà ká mọ́ kọ́ wọn tó bá ti àdìbá àtò ní ó fẹ́ yí ó ẹ̀hẹ́n ọwá lè rọ́gbọ́n kan pé ẹ̀rẹ́ bàbá wa lẹ̀ Yorùbá wọn ni tó bá ti fi kò lọ́la yóò jẹyọ kan gbogbo àdìbá àwọn báwẹ̀ méjì ká súnmọ́ra wọn kò sí gbọ́n bí ẹ̀kọ́ lè jẹ ọmọ wọn ni ẹgbẹ̀ àgbàdà ìlà láàrin kọmọ ẹ̀dàgbà tó bá ti àgbàdà ìlà níjọ́ kan yóò gbàdélẹ̀ níjọ́ kan ìgbàdó wà lọ́dún kejì yóò mọ̀ gbà gbogbo ẹ̀yẹn ló tẹ́ ọlọ́run oṣù àwẹ̀ oṣù bá dà ní kí é oṣù eré o kí é oṣù sí ní oṣù jọ́sìn ní àmọ́ jọ́sìn bẹ́ẹ̀ nínú tá fẹ́ ní pé kàkà àlùkùránì dáadáa asọ̀fúnra ń jọ pé nínú tá fẹ́ múra dá àwẹ̀ ní pé kéèyàn fúlàní ara rẹ̀ kalẹ̀ kí lọ́dún yìí sínú ẹ̀fẹ́ parí kùránì kan ọwọ́ owó tọwọ́ sílẹ̀ ọ̀ní ṣeré nínú ẹ̀fẹ́ parí kùránì kan torí pé a sọ kalẹ̀ nù ládàá

inú Ramadan so ele inú tí ó yẹ ká gbájúmọ́ ni bákanáà nínú ẹ̀kọ́ Ramadan náà ni ká mọ́ jẹ sàárì ó sì lẹ́kọ̀ọ́ bá ti jẹ́ anábi ní ká máa lọ́ra jẹ sàárì ká sì máa tètè sínú inú ilé inú ẹ̀kọ́ náà ni ẹ̀bá pẹ́pẹ́ sàárì òwò ẹ̀jẹ̀ nípa kọ jí láti ẹ̀kọ́ fi nǹkan tẹ́nu fi nǹkan tẹ́nu lásìkò yẹn inú tí yóò jẹ́ kí yẹn ní ládá tó pọ̀ kama jẹ sáré nínú mi sàhóòrè bárọ̀kà bà àlùbáríkà wà mẹ́ gan ríkà tí ó dáàrí oúnjẹ bẹ́ẹ̀ni kọ́lọ́wà ní pẹ̀ níjọsìn káwọn rẹ̀ pé àṣà lásán ni oúnjẹ bá ń jẹ kẹsì bó bá ti ń jẹ nọ́mà ni ó yàtọ̀ ó yàtọ̀ tó jẹ alẹ́ tọ́jẹ tọ̀sán tọ́jẹ ọ̀fẹ́ lápẹjọ ìṣẹ́ olè mọ́jẹ jẹ alẹ́ ìṣẹ́ olè mọ́jẹ jẹ ọ̀sán tó kẹ́ àrí ẹ̀rí kẹsẹ̀ oúnjẹ ọ̀sán ládá tó wà fún rẹ̀ ẹ tó jẹ́ ọjọ́ olè lọ́mẹ́ tí ó jẹ tọ̀sán pé kí ló jẹ ó rẹ̀ sọ láwọn ó gbà ní ẹlòmí oúnjẹ ọ̀sán mọ́lá àbí ẹlẹ́mì ló ń jẹ alẹ́ òmọ́ òla ìyẹn àkànjẹ gẹ́gẹ́ bí àṣà ni ṣùgbọ́n jẹ sàárì ìjọsìn lòun ìyẹn ẹ̀sìn kódà bí wọ́n ti ń tẹ̀ yí wù ẹgbà wà kẹ̀kẹ́ fi fẹ́nu kí wọ́n lè bá lálùbáríkà yẹn bákan ní ọ̀tá tó fẹ́nu Ramadan oní ká mọ̀ tọrẹ àánú kájẹ́ kí tọrẹ àánú wá kọ́ ó wà ní hadith ibn Abbas Ramadan Jibril wọn bá jọ máa ń ka Al-Qur'an pé ànábì tó wá máa ń tọrẹ àánú lásìkò Ramadan nìyẹn kàrí gẹ́gẹ́ bá fẹ́ mọ́ fẹ́ ẹ̀bùtá rẹ̀ bá fẹ́ gbogbo wáṣẹ̀ gbogbo ẹ̀kọ́ nífẹ̀ẹ́ nìkan lẹ̀ ní bá nílẹ̀ tí wọ́n ta sọ́ọ̀rẹ̀ àánú tó máa ń ṣe àánú gba rọ̀mọ̀dọ́n ní tí wọ́n bá ní fáláìní fáláìní wa kódà ẹlòmí ẹnu ah, ká pípọ̀ ọ̀nà wà ń tẹ̀lé ẹ̀rọ pàwọn olówó ọmọ gbogbo fún ilé jẹ́ rédíò mọ́ ẹlòmí nǹkan ìrún ìrún mẹ́rin àwọn abẹ́ gbọ́ àwọn olówó kan tó mọ ẹni alájà kìnnìkan alájà ní àpẹrun yìí ní sáàrì lábẹ́ lè ní ilé-iṣẹ́ rédíò mílẹ̀ márùn-ún náà yóò sanwó fún irú owó iná yẹ tẹ́jú mọ́ ẹ̀nà báyẹ̀ tẹ́lẹ̀ náà lẹ́yìn náà irun tẹ́lẹ̀ ká bá tó pẹ̀rù jù àdádálẹ̀ tó lè wọ́ nípa ti máa ń pẹ̀rù bọ́ tí owó ẹ̀ka tó nà síbò mí àwọn olówó wa náà kọlọ́bà fẹ́ràn lẹ́sàn gbogbo ẹ̀nà máa túyáyá túyáyá nínú Ramadan bọ́n bá ti lágbára mọ́ ẹlòmí lè rẹ̀ wá ti tọ́rù lọ́dọ̀ mi lè wá mọ́ṣáláṣí sàhúrù náà ilé ìlú tó dáa bákan náà a ní alkùrán àtọ́kalẹ̀ ní oṣù inú pàtàkì ká kùrán náà ní ká mọ̀ túnmẹ̀ lẹ́mọ̀ gbọ́ tẹ̀sírí kùrán káàkiri inú àwẹ̀ tẹ̀sírí tẹ̀sírí ìtọ́fù àjòkó kalé tọ́mọ lọ wo àbí ìwọ̀n kágbé tí ọlọ́dà káwọn ọmọ tó sọ àìmọ́ tó wà nù rẹ̀ ni ó mọ̀ ọmọ sọ pé kíníkànlá ọjọ́ ti fún alákànmọ́ tàbí àbí àbí àdúrà nìkanlá rò pé wà nù kùráàdì bẹ́ẹ̀dẹ̀ ni òfin ni òfin yẹ gẹ́gẹ́ ó yẹ ká mọ̀ ìdájọ́ tó yẹ ká mọ̀ tó ká mọ̀ lọ́gbà alkùnrin lára rẹ̀ náà ní ká mọ̀ kírun ọ̀nà fílà ọ̀nà yẹ̀ yóò lólè ní náà fílà kọ́ ká lọ pítàràwé sàmọ̀tí átámọ́ ẹ̀rí káàkiri jẹmọ́ ẹ̀lẹ́ káàkiri náà ọdún káàkiri jẹmọ́ òfin dá alẹ́bìnrin máa ń kọ́ bọ̀ rọ̀mọ̀lọ́nì ìmọ́nà wà sí fáábá gbúfọ̀rọ̀ láwọn máa tàkọ̀dá ọ̀nà ìzámbì ẹni tó bá kí irun tó bá yẹn nẹ́fílà nínú rọ̀mọ̀lọ́n ní ti gbàgbọ́ ní ti torí tọ́lọ́ ọlọ́run forí ẹsẹ̀ rẹ̀ kí táwọn lọ kí irun mọ́ṣáláṣí ní asámú ẹ̀rí mọ́ṣáláṣí tí wọ́n ti farabalẹ̀ kí fún wa ní o kì í ti mọ́dù ó ti gbá

pé tá a fẹ́ lásìkò yìí ní farabalẹ̀ kí bákan náà àwọn tàbá di àwọn èèyàn náà ká farabalẹ̀ fún wọn kó mọ́ tó gbójú ká wo ìṣe sí wọn ẹlòmíràn ẹ̀rọ mọ́kà òní ti kùrá nìkan náà ń parí bẹ́ẹ̀ dẹ̀ ni ìbújúwọ̀ wà gan tó bá ké sẹ́ẹ̀bì nìkan àǹkó ni mo kò ṣe wọ́n ní orí ní kùrá nì wọ́n ní kọ́dà bó kúnyàn kan náà ní ó kúnyàn kan àtọmọ̀ ẹwọ́ ìsìn anẹ́bẹ̀ẹ́ tó bá ti lídì àyàn kó wò tẹ́ sí wọn ètò ìtọ́fà kéde inú ọ̀rọ̀ yẹn nìkan àti mẹ́fẹ́lá náà kọlọ̀bà sùpánà ọ̀tàlá kó ni oṣù gbàdúà ni ló jẹ́ kábó ni ẹ kábó sàdúà ká sàdúà torí pé nígbà sàdúà yẹn mọ́ ń gbà ìkan ni pé nígbà tó bá fẹ́ sínú torí pé inú rẹ̀ ó máa dùn kódà kó mọ́ ní tí èsì inúlẹ̀ pé àtẹ̀tó parí tó ní ẹ̀rùkún àbá ìgbà bá lẹ́nu ẹ̀kú àbájò ní ìgbà tó máa ń kíra pẹ̀lú dùnú gba ilé ìtukú mẹ́ tí yẹ wá sàdúrà ń gbà yẹ anẹ́bí inú àdúrà ti máa ń gbà ní àkọọ́lẹ̀ àdúrà fún nà a fi bísímìlá ìlú wà lábà jẹun à ń gbàwẹ̀ àgbà yẹn tábà ti jẹ àìsí bísímìlá ní sáré bí akọ àti pé àti pé za àbà bọ́mọ u wà bùsà láti lè rúk wà sábà tàlẹ̀ gbogbo àwọn ìtàbábà ọ̀ràn yẹn ní kéèdọ̀ yẹn ní ká máa sọ́pá abẹ́ sínú ráàbà fọ́mọ́rú ọ̀pọ̀tánlátìlì rúm pàṣábàtàlì ajírú ìṣà àmà ìtànàbí kọ́ wá nìyẹn tó ọ́ àtúnfin tí wọ́n náà bá mọ̀ sí ẹ̀rẹ́mì tó bá tẹ́ lọ́yọ́ àpọ̀jú sí kíbla yóò àtẹ́wọ́ wá sí tọrọ ló bá fẹ́ orúkọ̀dùgbò ìyẹn súnmọ́ lọ́hùn tó kọ́lọ̀ bá fún àwọn àtàlà tó ṣàánú ẹnìkọ̀ọ̀kan gbogbo táwọn gba rọmọdán náà lálàáfíà ara ní àti kọlọba sùpánù wa tààlà kó mọta sí nírọ̀lù fún wa àníparí àti sọ fún wa ẹ mọ tẹ̀lé ẹ tán mú jọ o sòdìtọ́ọ̀nù lọ́gá gbogbo wa wà ó lórí amúrè ní nkún àti látọ̀dọ̀ ọlọ́ọ̀ni á lálá tẹ̀sìn ẹlòmí ni kìí sáfà kéde ọba ọ̀hún ọba tó jẹ nǹkan méjì lọ́ba ń papọ̀ ọba àlú rẹ̀ ọba tó kótó yíò fún ara àlú rẹ̀ ẹjọ́ tó bá tó yẹ́rì kóbi tó dé tó kótó kọ́lá à ń tẹ̀lé dàbí pọ̀tí ọ̀rọ̀ mùsùlùmí tí yóò wà lábẹ́ rẹ̀ ẹlòmí ni ìbọ̀ba ọ̀hún aláṣẹ gbogbo mùsùlùmí ni aláṣẹ ọdẹ láṣẹ ẹwọ̀n èyí sọjọ́ òní ẹlọ wá bí ìtàn tó súnmọ́ dáfójú wọn ní káwọn tó kolonẹ́ẹ̀dì wa tó pẹ́ẹ́lẹ̀ ní tí rúlù ní ìlú ìsìláàmù bàbá yìí lẹ́bì dé ọmọ yìí rẹ̀ fún pé ah, èwo yóò èyí tẹ́ ti bá lọ́wọ́ yìí kéde bá àbọ́bá lúgbàdún ìpínlẹ̀ ẹ̀sìn tó rúrù pé àwọn eléyìí tó wà lọ ìyẹn ló ti já sọ̀kan tí gbogbo akámọ́rin sí nìyẹn o àwọn tó mú ara wọn kéré lẹ́sìn náà kí bẹ́ ń polówó ní ayé tẹkinọ́lọ́jì láwà tẹkinọ́lọ́jì táàfi wóṣù là ń lò pé tẹkinọ́lọ́jì táàkàpùlẹ́sì rẹ̀ yóò yọ ọmọ ẹ̀fà ní ó ti dé mi lójú pé kò ní yọ tọ́nà bá ló yọ ń kọ́ adébìkò sọmọ́ ìsàbẹ́ ìjọ kẹ̀yẹ́ pé méjèèjì láàrín kalẹ̀ fún àbí ẹ̀kọ́ tó bá rí báyìí tó bá lórí báyìí káwàá ní rárá méjèèjì sáré nítorí ìsinmọ́ ẹyọ ọ̀kan ní òmìnirí gbogbo làwọn ti ké sí wa lẹ́lẹ́ wo tàwọn àfáẹ́sìn pátá láti lẹ̀ wá àwọn èso báwọn wọ́n yẹ́ sọ pé ìjọ kan báyìí ìfẹ́ mọ́ sọ náà lásọ̀ ìgbà tó wọ́n sì sí rọrùn fún wa ní bàbá mi òjò ọlọ́run tún fi sí rọrùn kò sí yíò dú mọ́ká ní àtẹ ìwó tẹ̀ àti kàkúlétẹ̀ ni tí wẹ́dà wá dẹ́rẹ́ kí ní kaba ìtura ìyẹn ẹmọ́tẹ̀lé o ẹmọ́tẹ̀lé o káwọn fẹ́sìn wa tẹ́lé kọlọ́kọ́ta yọ ní wa وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين